Bismillahirrahmanirrahim. Alhamdulillah. Wassallallahu wa tasiri láti gbọ́ tí ó ṣàǹfààní fún ìmọ̀ ìmọ̀síláyẹ̀yà sọ̀rọ̀ fún ìlú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lá ó òfin tó dá yàtọ̀ ní ọjọ́ pàmò ẹgbẹ́ àfẹ́sẹ̀ ìdájọ́ láàrin èèyàn méjì. Báwo yìí ló sọ̀rọ̀ fún ẹgbẹ́ nígbà tí ń bẹ àrídájọ́ yọ wa nípínlẹ̀ ìsìlámù lẹ́yìn tí èèyàn fẹ́ dájọ́ pẹ̀lú ẹ̀rí ó ní ẹlẹ́rìí tí èèyàn gbọ́dọ̀ rí tí èèyàn tó lè fi dájọ́ ìgbà mí bẹ́ẹ̀ bóyá pé alágbọ̀n ní owó ọkọ̀ sí òun ni a fẹ́ establish. ẹnìkan ní lágbèjú rẹ̀ ó ní ilẹ̀ yìí èmi ni mo ra ilẹ̀ yìí èmi ni mo ta ilẹ̀ yìí èmi ni mo ní wá di lọ́nà sí ẹni òfin láàrin àwọn àtẹ̀yìnká àwọn ẹgbẹ́ wọn lọ sí ilé ẹgbẹ́jọ́ kí a lè gbé ẹjọ́ fún ẹni tí a gbẹjọ́ fún ọgbọ́dọ̀ kò fáìlì ẹlẹ́rìí méjì. pẹ̀tùbárí àkọ́rí láti ìpinnu sọ́ọ̀tù lọ́kọ̀ọ́ ayọ̀ ó kún jùlọ ẹ̀kọ́ lọ́ọ̀bà lásùn náà kò ní alákọ̀ọ́ ẹ̀kọ́ nípa tí ẹ fẹ́ sáyé kí pèlè tí ẹ ṣe pèlè kí sọ́ọ̀tù gbogbo kọ̀ọ̀kọ́ lẹ̀ ẹni bá mọ̀ nǹkan kọ̀ọ̀kọ́ lẹ̀ kí kálukú kọ̀ọ̀kọ́ lẹ̀ kí ní ìgbà náà. يسرك فاستشهدوا شهدين له وجاره الله إلهي بيتي كما تدلل بيتي وقتلوني وأطرافها نقتل على مسألة عامة وغيرها وجاهي بيتي من الله بيتي táwọn méjì lọ jẹ́rìí àtàjọ fúnpẹ́ tí wọ́n jẹ́rìí fún náà nìyẹn ẹlẹ́mi ọ̀pọ̀ làwọn òṣèlú yìí ìfọ̀kànjọ́ lónà ọmọ àti ẹni ó dàbí ìyàbá lẹ́lẹ́mi méjì sọ̀rí àgbà àwọn aláìsàn

obìnrin wọn èyí sábà ṣe níta rí láti máa sí àgbẹ̀ méjì tí kàmá wá gbàgbé àbíkú ti ẹ̀yọ̀ láti wọ́n ti ṣẹlẹ̀ ẹnì kejì ọmọ rẹ̀ jù. bákan náà kábà tó lọ wọ lọ fún ọdún màríyà nígbà tó wọn bá ń ṣàlàyé nípa kí ẹ bá fẹ́ kú tí a fẹ́ wíwí ìyílẹ̀ lọ́kùnrin òkúta bá fẹ́ náà ní wíwí ẹ̀wọ́n tí ó bá yẹn jẹ́ yàrá ìlànà شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان ذوى عقل منكم أو آخران من غيركم من مؤمنين إن تبدا لفوته وجيلا وجدته أو جاء في باي شهادة أمر هذا يقول هذا Example number one, that the issue we have to establish the rights of Fatima with the carrier energy. The game will be and for today, and they are going to the Jama and then we are seeing us to the level. So, yeah, it will be energy married. síbẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìrántí dẹ̀ ní síkìlẹ̀ náà, ó mà bá ẹ̀rẹ́ ni. Ìran bí lọ sí ẹ̀rẹ́jọ́, ó wá ní kí ọmọ ẹlẹ́rìí wá. Ẹnìkan péré ní wá gbé pẹ̀lú ẹ̀rù pàtì. Ó sì dá ẹrú bá pé ní ìrè ni wọ́n ní pọ́pátì yìí. Lọ́lọ́ọ̀tọ́ ni pé ẹni wẹ́lẹ́rìí sí. Wẹ́lẹ́rìí ọ̀gá ni wọ́n ní. Ṣàyẹ̀ àti ọ̀dà gbé. Báà bá ti ní ju ẹlẹ́yìn kan lọ a lè fi ìbúra tiwa lápùsẹ́lẹ̀ kejì oníbàbò ọ̀gbọ́ bèrè ẹlẹ́yìn ọ̀ṣà ẹ̀ka lọ́wọ́ ẹlẹ́yìn ìgbàlẹ̀ ẹ̀nà mọ́wá ẹ wà fi ìbúra ní ẹ̀sẹ̀lẹ̀ kejì tó túmọ̀ wípé ẹnìkan pé kéèsì náà wá síwájú ní ẹ̀sìn pé èmi fóònù lọ́lá ẹ̀rọ mi tipẹ́tipẹ́ ni mo ti wá fún èmi ò wọ́n á ní lọ́wọ́ lágbẹ́rẹ́ lórí kò sì fẹ́ gbé kalẹ̀ fẹ́ lọ́wọ́ substitution ló ṣe lẹ́yìn lẹ́kọ̀ọ́ ìdájọ́ méjì lọ́nà ní lágbà ẹ̀yọ̀ kan tẹ́ wáyé òye tó ṣẹlẹ̀ àtúpadà wáyé ọ̀dà àwọn àpàdà máa ń lẹ́yìn ìgbé méjì wọ́n tí ó jẹ́ kó wọn náà ní ọ̀nà ìwọ ló má fi kan ilẹ̀ wọn á lè kọ́ fi ọlọ́kùnrin àṣà á wà pé ìfọlọ́kùnrin àrẹ á pè sípò ẹgbẹ́ ìgbè ìtùtù ìyọ̀kú lọ́wọ́ ẹgbẹ́ lẹ́yìn. التي من حديث روى عبد الله بن عباس رضي الله تعالى عنهما ولا أراد له أن رسول الله صلى الله عليه وسلم قضى بيمينه وشماله فنجعل له أن يدعو الله بشرم صلى الله عليه وسلم ní irú ìran ìdájọ́ tí a gbọ́dọ̀ máa fi nínú tọ́ ẹlẹ́rìí tó wá ní lórí kéèsì èyí tí ó gbé wá sọ́dọ̀ tó jọba sọ̀sọ́ lọ́nà gbogbo ẹlẹ́rìí kan láti sì rìn tó súnmọ́ bí àwọn ọ̀tọ̀ fi pàrọ̀ àyèkà lẹ́lẹ̀ níbi tí òun ní púrẹ́mù lágbàdo sọ́dọ̀ ọlọ́run tó wà lẹ́yìn pọ̀ sí mẹ́lẹ̀ yọ ọ̀rọ̀ wá fún ọlọ́run sí wọn ẹlẹ́rìí tapi wanita yang kurun itu. Jadi wajib dilalah itu itu tetes. Tapi kalau wanita itu siapa yang ada image logo itu kurnya di mencoba wanita image semua orang satu ni deh ki ada tu berbeza ya yang orang. ويدين المدعي أو أن يكون ibu ọlọ́run wá sí. Kéèsì ilé ẹ̀kọ́ kéèsì tó bá jẹ mọ́rọ̀ pọ́pátì ìdíkàlẹ̀. Ní túmọ̀ ní pé ẹ̀yà tó ti kú lọ sí kẹ́nẹ́kà, àbágbà kẹ́nẹ́kà lọ́wọ́, àbẹ́ kẹ́nẹ́kà ọ̀hún lọ́ba, àbẹ́ kẹ́nẹ́kà ọ̀hún yá ẹ̀ka lọ́wọ́, kò sí ìfún lọ́wọ́, àbúrọ̀tì àti fún owó pàrọ̀ lọ́wọ́ kéèsì bá yẹ kọ́ dáre ẹ̀sítàbíṣì ẹ̀mí ẹ̀ẹ́dẹ́rìn méjì nípínlẹ̀ àgbọ̀kọ̀ yẹn náà ọ̀gbìn méjì nípínlẹ̀ àwáríwá àpàlú àríjẹ lẹ́ríkan lọ kò sàgbogbo afẹ lẹ́ríkan náà bá fi dájọ́ pẹ̀lú ẹni tí ó gbé kéèsì bá ọ̀rọ̀ àwọn ọlọ́pàá sí lẹ́yìn kan kò gbọ́ kò gbọ́ sí fẹ́rọ báàbò olùfòròjì bẹ́ẹ̀ ká ń dá pẹ̀lú ẹsẹ̀ awáyá àwọn kẹfì kí ẹsẹ̀ lẹ́ríkan ẹgbẹ́ ìpolóṣèlú ẹ̀ṣẹ́ ẹlẹ́rìn àwọn ẹlẹ́rìn mẹ́ta ló wọ́n fi sẹlẹ̀kẹ̀rẹ̀ àti àwọn ẹgbẹ́ orí ní ààyè yìí àyẹ̀kọ́ àti ìgbà àti ṣe ìkún ẹ̀rẹ́ ọ̀dọ́kùnrin ọ̀sán ìtàlẹ̀ lórí àdéfẹ́lẹ́ سبحانه وتعالى شارك وأبوه هذا صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد 他是说跟我说。